ọ̀pọ̀ àwọn ọmọ nàìjíríà lórí ẹ̀rọ ayélujára iná máa ń sọ̀rọ̀ burúkú sí obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí ìyẹn ìyàwó ààrẹ bọ́lá ahmed tinubu sẹ́nitọ̀ olúrẹ̀mí tinubu lórí ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe lánàá lórí tẹlifíṣàn arise tv ǹjẹ́ kí ni sẹ́nitọ̀ olúrẹ̀mí sọ tó bí àwọn èèyàn nínú tó ń sọ̀rọ̀ sí inú bí ìyá náà má ṣe jẹ́ kó dì í mọ́ tí nàìjíríà dé yìí àsìkò ti tó kí gbogbo ọmọ nàìjíríà kí wọ́n sọra ó ní gbogbo èèyàn gbọ́dọ̀ padà sóko báyìí kí wọ́n ní bí òtí ẹjulẹ̀ kékeré lọ tí wọ́n yóò fi máa ṣe ètò ọ̀gbìn Rẹ̀mí Tinubu tó wá jẹ́ kó di mọ̀ pé gbogbo àwọn èèyàn pàápàá àwọn ọ̀dọ́ tí wọ́n ń sá lọ kúrò lórílẹ̀‐èdè yìí èyí tí wọ́n fún ní ìnagijẹ japa lásìkò yìí ó ní àwọn iṣẹ́ tí wọ́n lọ ń ṣe lókè òkun àwọn iṣẹ́ ẹrú ni iṣẹ́ tó jẹ́ pé ìtàn ṣe Nàìjíríà ó dára jùlọ ó ní iṣẹ́ bí ká lọ wà kábúkábú ká ṣọmọ ọ̀dọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní kí ló dé tí ọmọ ọba wọn tó lọ ń ṣèbí ẹrú ní òkè òkun tó sì nìkan máa padà bọ̀ wálé kí ni Rẹ̀mí Tinubu sọ̀rọ̀ sí i níṣẹ́ láriwo máa sọ lórí ẹ̀rọ ayélujára tán bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ burúkú sí obìnrin náà nínú ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní kí ló dé tí Rẹ̀mí Tinubu kò ṣe fi àpẹẹrẹ lílẹ̀ kẹ̀tẹ̀ kọ́kọ́ mọ ibi tí okó tiẹ̀ àti tọ́kọ ẹ̀ wà wọ́n ní bí àwọn ààrẹ àná bó ṣe lówó àtòkìkí tó ìyún ajẹ́gunfẹ̀yìntì muhammadu buhari olóyè olùṣègùn ọbásanjọ́ ajẹ́gunfẹ̀yìntì yakubu gowon ajẹ́gunfẹ̀yìntì abubakar abdulsalam ajẹ́gunfẹ̀yìntì ibrahim babangida wọ́n ní gbogbo wọn ló ní oko wọ́n ní níbo lóko ọkọ ẹ̀ wà wọ́n ló yẹ kọ́kọ́ ẹ̀ kọ́kọ́ fi àpẹẹrẹ lélẹ̀ kóun fúnra ẹ̀ náà fà àpẹẹrẹ lélẹ̀ ó ní wọn lóko ó wá ń gba gbogbo ọmọ nàìjíríà ní ìmọ̀ràn pé kán lọ dáko ó ní ìyí nìkan kọ́ àwọn ọmọ tinubu náà kí ló dé tí wọn àdáko tó jẹ pé ẹ̀yin bàbá wọn náà ti ń rí wọn gbogbo gbà tí wọn fi dáko wọ́n ní yàtọ̀ sí eléyìí ètò ààbò wo ni ọkọ̀ rẹ̀ mí tó pèsè nítorí pé béèyàn bá dákú lásìkò yìí bí wọn bá pàdánù wọn yóò jí gbé ni òní kódà ní ilẹ̀ haúsá àwọn míì san owó èèyàn owó orí fáwọn ajínigbé láti lè wọnú oko wọn ni pé kí ni Tinubu àti ìyàwó ẹ̀ kí náà ṣe sílẹ̀ yìí wọ́n ti wá sọ̀rọ̀ wípé ìgbà tí Tinubu ní iṣẹ́ ẹrú ni làwọn tó ń sá kúrò lórílẹ̀‐èdè lọ́n ṣe wọ́n ní ká ní Nàìjíríà dání àwọn ọmọ Nàìjíríà ní máa sá lọ àti pé ẹni tó ń ṣe kabúkabú ní òkè òkun ó dára ju ẹni tó ń ṣe iṣẹ́ ọ́fíìsì lọ ní nàìjíríà nítorí pé owó tó wà ń bẹ̀ ó dára kódà wọ́n á sọ̀rọ̀ débi pé wọ́n rántí Rẹ̀mí Tinubu létí pé kó rántí pé ọkọ ẹ̀ náà òun náà ó fi ọ̀pọ̀lọpọ̀ ọdún ó fi wá kabúkabú ní ilẹ̀ Amẹ́ríkà nítorí pé ibẹ̀ ó pè é ju Nàìjíríà lọ ní báyìí o ọ̀rọ̀ tí Rẹ̀mí Tinubu sọ ó ti di ariwo ńlá o bẹ́ẹ̀ ni wọ́n ti ń fún un lésì tẹ́lẹ̀ ń sọ̀rọ̀ sí màmá náà lórí ẹ̀rọ ayélujára pàápàá orí ẹ̀rọ ayélujára X tí wọ́n ń pè ní Twitter tẹ́lẹ̀. thank you